ẹgbọ́ tá a sọ lórí rédíò nígbà kan nípa obìnrin kan tí ọlọ́run tí ó tí ó ní ìpèníjà ojú èyí tí a gbọ́ pé ẹ tó pè nísì kan kan bá a pa ìjọ nísì kan ń dún bẹ̀yẹn ẹ bá a pa ọ̀dọ̀ ya fúnkẹ́ la bàbá yìí ládùúgbò kan ní Abẹ́òkúta ìyá fúnkẹ́ tó ní ìpèníjà ojú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ bóyá látàrí pé kò fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ ọmọ ẹ̀ náà ọmọ kan ṣoṣo tó bí kò fi bẹ́ẹ̀ sí òun náà ò fi bẹ́ẹ̀ lágbára inú ilé tí ó wà yìí àwa náà lọ́lọ́run lò láti gba ilé yìí fún ìyá yìí àtútù wa wà níbí nírọ̀lẹ́ yìí láti wá fún ìyá Fúnkẹ́ ní ohun jíjẹ lóríṣiríṣi ìyá Fúnkẹ́ kúrọ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kí ló ń ṣe yín láti jẹta ẹ láti jẹta kí ló ń tẹ̀ jẹun láti jẹta ẹ sọ̀rọ̀ sókè kò sówó lọ́wọ́ yín tẹ́ fi oúnjẹ kódà àwa ti bá yín gbé oúnjẹ wá oúnjẹ la gbé ẹ bá gbá gbé wá kọ̀ọ̀kan àtàjọ́ là bá ọgbà ńdómi lélẹ́yìí ẹ bá bá mi bá ọgbà ẹ dákun tó yìí ńdómi lélẹ́yìí gàrí lélẹ́yìí ẹ bá ọgbà ẹ bá ń gbé àpò yẹn síbí níbi ìbá yìí òróró wà níbẹ̀ spaghetti gbogbo rẹ̀ lélẹ́yìí a ní òróró bẹ̀ àwọn ohun tí ta ni. ká gbé wá fún ìyá fún kẹrì òróró rẹ̀ spaghetti rẹ̀ ṣúgà àti àti ọ̀sán àwọn tòmátò tó jẹ́ tèbó òun rèé o sẹ̀mó rèé lára ohun tí a wá fún ìyá fún kẹrì ọ̀sán mi ìtúlẹ̀ lẹ́yìí o ẹgbà magire ìrẹsì wà ń bẹ àti àwọn nǹkan mi ẹ bá wa gbà ya fúnkẹ́ ẹ pẹ̀lẹ́ lágbára ọlọ́run bá ọlọ́run ní pé tí yà pẹ̀lú àṣẹ ọba àdáwùrà kí ni tí a fẹ́ sọ ní ṣókè ẹ sọ̀rọ̀ sókè à ń gbọ́ yín. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ mákindé fásitì àtàwọn ọmọ nàìjíríà àwa la ra eléyìí wá fún yín o ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà náà ẹ pẹ̀lẹ́ ṣẹgbọ́ lóòrèkóòrè bẹ́ẹ̀ a máa wá yọjú sí yín ẹ fọkànbalẹ̀ ṣe ti gbọ́ ọlọ́run gbà ṣàtúgbọ́ ọmọ yín kọ́ ń gbà ọ̀rọ̀ tí wàá gbẹ̀yìn ó wá lálẹ́ àná kí làwọn tó mú wá fún yín kò sówó fún yín kò lọ́wọ́ ẹ̀ òun eh, ni àwọn oúnjẹ láti kó wá fún yìí ẹ máa rọra jẹ eléyìí díẹ̀ díẹ̀ títí ìgbà míì tí a tún kó nǹkan míì wá lágbára ọlọ́run ọba ọlọ́run ó ṣe ìyanu nínú ayé yín ẹ ṣàmì ọlọ́run ó ṣe ìyanu nínú ayé yín gàrí wà ńbẹ̀ ṣúgà wà ńbẹ̀ ìrẹsì wà ńbẹ̀ ìwà wà ńbẹ̀ índómì wà ńbẹ̀ spaghetti wà ńbẹ̀ gbogbo nǹkan òun náà ni ara fún yín kẹ́ra máa wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ọ̀rọ̀ pé kò sóúnjẹ kò sí nǹkan tó yẹ ohun tá a bá lè ṣe lórí owó kó tó nípa àpò òǹbí ẹni náà mọ̀ pé cashless policy látún àbí òun láti fẹ́ sọ ohun tá a bá lè ṣe àá tún fi owó ṣe alákàntì fẹ́ lò ó wà àá fi owó díẹ̀ sínú àkáǹtì yìí bóyá ẹ fẹ́ ra karosí àbí ẹ tún fẹ́ ra nǹkan míì so a bá yín fi ẹgbẹ̀rún mẹ́wàá a fi lè lórí ṣe ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn ṣé ẹ ní dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà náà tí. wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà fún ìṣeré ọlọ́wà túbọ̀ máa mú kan fún wọn. àmín. ìtọ́ sí ewu kò ní jẹ. àmín ẹ ṣeun. ẹ bó ti jẹ́ nìyẹn ẹ lè ya fúnkẹ́ ibi tí ìyá fúnkẹ́ ń gbé ibẹ̀ la gbé wà yìí lágbára lọ́ọ̀lọ́ọ̀ ọba wọ́n ní yìnyín ni kẹ́ni ó lè ṣe mí ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ iléeṣẹ́ First Sule Makinde communication àwa fúnra aláró eléyìí tá a wò pé ah, obìnrin yìí tí ó dágbé tó dágbà tí ó sì jẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí agbára tó tó lọ́wọ́ ọmọ rẹ̀ náà làwọn wò ó pẹ̀lú àwọn kan iléeṣẹ́ fásilẹ̀ mákindé communication ètò yá o ẹ jẹ́ káà náà tún náwó oore ló jẹ́ kára nǹkan yìí wá àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹ̀tẹ́ ìwò wá lágbára lọ́wọ́ náà bá eré àtayọ̀ òní hàn lọ́ọ̀dẹ̀ nìkan kan wa ẹ ṣeun.